brother ṣe ti ṣe ti ṣe ṣe gba islam táàjọ ọmọ jọ́sìn fún ọlọ́run kan ṣoṣo ọlọ́run tí jésù ní jọ́sìn fún ọlọ́run tó ń forí kẹlẹ̀ fún. ọlọ́run wà pẹ̀lú wa wà fún àgbẹ̀gbẹ̀ mo gbàdúrà tó wọ́n ní ọlọ́run jẹ́ ọ̀dà fún mi láti nínú àkókò táwa yìí wákàtí tí wọ́n máa ń kéwì wọ́n mọ kéwì wọ́n kéwì. aṣáájú aṣáájú a láìlá ilá àlá wá aṣáájú anna muhammadu abudu wa rasuluhu pé mo jẹ́rìí pé mo jẹ́rìí pé kò sí ẹnìkan kò sí ẹnìkan kan tí a lè jọ́sìn fún tí a lè jọ́sìn fún àyàfi Allah àyàfi Allah mo sì jẹ́rìí pé mo sì jẹ́rìí pé ànábì ànábì Muhammad Muhammad.

我没办法。